rahman rahim adakwe fún Allah subhanahu wa ta'ala atọrọ nkí àti ngẹ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ètò wa àdábù dúnìyà wa dín eléyìí tí ó kún fún ẹ̀kọ́ oní ọ̀kan òjọ̀kan tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center eléyìí tí ó wà ní pápá abẹ́dẹ̀ ní ògbómọ̀ṣọ́ wọ́n tún ti wà ní orí ètò láti bá a tẹ̀síwájú bisimilah. alhamdulilayi. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نبي صورة نكوى ويقو إلي تيس إسلام هو إلي تونسي بل سورو سيسي gẹ́gẹ́ آداب الدنيا والدين àwọn ẹ̀kọ́ tá a fi gbáyé tá a fi ṣayére àwọn ẹ̀kọ́ tí jẹ́ rọ́nà lọ tá a fi sori ìrírá lùjáná wọ̀ tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ àkèyàmù ẹ̀rí sòrò òun náà ní kí ènìyàn kó lè mú ara rẹ̀ mọ́lẹ̀ kó lè ṣe àmúmára àti àfaradà kó kíra rẹ̀ mọ́lẹ̀ níbi àti bínú níbi àti bárajẹ́ níbi àti dáhùn sí. Si, nǹkan tí ó fẹ́ mú má lè sọ́kàn eléyìí ni wọ́n ń pè ní sùúrù ọlọ́run ẹlẹ́dàá wa ní àyà àti ọgọ́rùn-ún méjì tí í ṣe àyà àti ìparí nínú eléyìí ṣe ẹlẹ́kẹta nínú يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله واتقوا الله لعلكم تفلحون ولا ني أن دو اكو دو دو اپيني سور وصابروا كيس ما فراي سور اس سور اما براي سور سي ورابطوا ادرو سسين ní ẹnu odi àwọn orílẹ̀-èdè ẹ̀sìn Islam wọ́tẹ́kùlọ́ ẹ̀sìn páyọ̀ ọlọ́run la'allakum tuflihun kẹ́lẹ́ bá a sórí rẹ̀ ọjọ́ pé sùúrù ọ̀kan gbòógì lọ́jẹ́ nínú àwọn nǹkan tó ṣe pé téèyàn bá ṣe oríire ni wọ́n padà gbẹ̀yìn ọ̀rọ̀ èèyàn èèyàn padà jẹ́ni tó láyọ̀ ẹni tí ò bá ti wá lè ṣe sùúrù ọ̀nà àdá láti sórí rẹ̀ ẹni tí ò lè ṣe sùúrù ọ̀nà àdá láti láyọ̀ ọlọ́run ọba tó máa tó ga ó ń pe àwa irú rẹ̀ tá a jẹ́ mùsùlùmí pípé kájá ni tó ṣe pé yóò máa ṣe sùúrù níbi àti tẹ̀lé tọ́lọ̀ nítorí pé ẹni tí kò bá ti lè ṣe sùúrù pẹ̀lú ìrọ́lọ́rùn pé kọ́ tẹ̀lé tọ́lọ̀ nítorí gbogbo àwọn ìjọsìn eléyìí tó lọ́n ti pa wá láṣẹ pé ká ṣe àwọn èyí tó pa wá láṣẹ pé ká máa gbé dúró àwọn àjọsìn wọ̀nyí wọn ò lè ṣèṣe àyàfi fẹ́ni tó bá ní ṣòro ẹni tó sì ní àfojúsùn àti rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run látàrí ṣíṣe àwọn àjọsìn yìí ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo wa ni wọ́n pa láṣẹ ká sin lọ́run èèyàn mélòó nínú wa ní sin lọ́run gánà rí àfi ká ṣe sùúrù lórí àti tẹ̀lé tọ́lọ́run àwọn ń tẹ̀lé tọ́lọ́hún gan-an tá a bá tún ṣe sùúrù àní lè ṣe àwọn tá à ń fi ń tẹ̀lé tọ́lọ́hún lójú ọ̀nà eléyìí tó pé tó kún jù sùúrù ó pàtàkì fẹ́ni tó fẹ́ sin lọ́n ní ojú ọ̀nà tí ó fi já sí wípé ń sin lọ́n ní ìbámu pẹ̀lú bọ́lọ̀ ti ṣe ń fẹ́ déédéé pẹ̀lú bá nàbí sallallahu alaihi wa sallam ti ṣe fi kọ́ wa bẹ́ẹ̀ ni ọlọ́run tún pè wá lọ síbi ká ṣe sùúrù níbi àti jìnnà sí àwọn àfẹ́kùfẹ́ ọkàn wa ká ṣe sùúrù níbi àti jìnnà sí àwọn ẹ̀ṣẹ̀ dídá ká ṣe sùúrù láti jìnnà sí gbogbo ntọ́ba yapa sí tọ́lọ́run tó sì takùtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam èèyàn ò lè jẹ́ni tó jìnnà sí gbogbo ntọ́lọ́run ní ká má sí gbogbo àwọn àwòrán á dá eléyìí tí anabi sallallahu alaihi wasallam tó hàn ní létí nípa rẹ̀ pé ká jìnà sí èèyàn ò lè jẹ́ni tí ó jìnà sí gbogbo àwọn wà pálapàla yìí o àfi pẹ̀lú sùúrù ṣebí sùúrù iná làwọn mùmíní ṣe táwọn náà fi máa ṣe zìnà sùúrù làwọn náà ṣe tí wọn fi máa ṣẹbọ sùúrù ni wọn ṣe táwọn náà fi jẹ́ni tó ṣe pé mutí sùúrù ló mú mùmíní má máa ta tẹ́tẹ́ sùúrù ló mú mùmíní má máa mugbó má máa mu sìgá sùúrù náà ni torí tí wọn bá ní sùúrù ẹwọn tó ń sọ máa ta ọba mọ̀ pé ẹni tó lè sọ máa ta jù ọ lọ́pọ̀ láyé sùúrù òun ní mú ni túbá kúrò nídìí ìwà ẹ̀ṣẹ̀ téèyàn tún tètè rẹ̀ mọ́ títí láéláé bẹ́ẹ̀ ni ọlọ́wọ́n bá tún pàkíyèsí wa lọ síbi ká tún ṣe sùúrù oríṣi kẹta òun náà ní ká ṣe sùúrù lórí àwọn àmì wò àwọn àdánwò àwọn àrélù àwọn àjálù eléyìí tí ọlọ́run ọba tí máa gbé ẹ̀dá nínú ìgbésí ayé àwọn àkọọ́lẹ̀ eléyìí tó ṣe pé kìí rọrùn fára láti gbà mára nítorí tọ́lọ́run bá kọ àkọọ́lẹ̀ ìṣòro ìdààmú ìjàmbá fún ẹ̀dá kan kò sí dàbí ṣùgbọ́n yóò padà ṣẹlẹ̀ náà ni àwọn àkọọ́lẹ̀ eléyìí tó ṣe pé báwo láti ṣe ṣe sùúrù lórí rẹ̀ ọlọ́wọ́n bá pinni lọ síbi ká ṣe sùúrù lórí eléyìí báyìí báwo lèèyàn ti wá ṣe sùúrù rẹ̀ àfi kéèyàn jẹ́ni tó ṣe pé ó ń ṣe náà wọn bá ní sísìn eléyìí tó rẹwà tó sunwọ̀n jù kéèyàn ó sì máa ṣàfojúsùn pé nǹkan tó ṣèyàn yìí ọ̀dọ̀ Ọlọ́run lèèyàn ti ń wá ìsàn rẹ̀ èèyàn sì gbọ́dọ̀ bára jẹ́ kéèyàn bínú nítorí pé ta ló fẹ́ bára jẹ́ sí ló fẹ́ bínú sí. Si ọlọ́run dán ọ lẹ́jọ́ ọlọ́fẹ́ pẹjọ́ ọkọ̀ tẹ́mi lọ́rùn ètò dájú ni pé àbùkù rẹ sún kò kà torí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọ̀pọ̀ àwa láṣẹ ipe ká ṣe sùúrù gan-an tó bá dojú ìjà ní ìgbà tí mùsùlùmí tá a bá ń jà pẹ̀lú àwọn ọ̀tá ọlọ́run ní ogun tá a mọ̀ sí ogun ẹ̀sìn tá a ń pè ní aljihad àfi ká ṣe sùúrù ká sì jẹ́ni tó ṣe wípé amúmára àti àfaradà àti sùúrù iná láàfin wọ̀yá àjà pẹ̀lú àwọn ọ̀tá wa tá a sì máa gba gbogbo òyànjú láti rí pa àborí wọn tá a padà dẹni tó ṣe wípé a tẹ̀ wọ́n lórí bá àwọn náà padà dẹni tó ṣe pé àyè jẹ́ pé wọ́n gbà fàfọ́lọ̀ àjẹ́ pé wọ́n fìkú sí fàjẹ́ ẹni tí ọ̀bá wa ti sùúrù kò sí bó ṣe lè rélé yìí ṣe o. ẹni tí kò bá ṣe sùúrù kò sí ó ti ṣe lè jẹ́ ẹni tó ṣe wípé yóò rí dáadáa gbà lọ́dọ̀ ọlọ́run. anábì sallallahu alaihi wa sallam nínú àwọn àdìsí náà òun náà ti fi hàn wá bó ti ṣe pàtàkì pé kéèyàn ṣe sùúrù nínú àkùránì alápọ̀nlé ọlọ́run ẹlẹ́dàá wa. أني يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين أكبر الوجود دو بما وين لو الله pẹ̀lú sùúrù ṣíṣe àti gbígbé dúró torí pé dájúdájú olúwa wa Allah ó ń bẹ pẹ̀lú àwọn oníṣòro ìṣòro ga púpọ̀ ìwà tá a wù tọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá ó fi máa bẹ pẹ̀lú wa ìwà ńlá ni kò yẹ kí irú wà yìí kó gbẹ̀yìn nínú ọ̀rọ̀ oníkàlùkù wa láti pé ọlọ́wọ́n bá pe àwọn olùgbàgbọ́ òdodo nínú àyà yìí kíkẹ́ kó máa wá ìrànlọ́wọ́ ọlọ́run kó máa wá àrànṣe rẹ̀ lórí àti tẹ̀lé tiẹ̀ pẹ̀lú sùúrù ṣíṣe àti sọ̀lẹ́ nítorí pé ẹni tí bá ń ṣe sùúrù ṣíṣe ṣe sọ̀lẹ́ lọ́rọ̀ ọ̀run fún láti tẹ̀lé tọ́lọ́run àwọn ìdààmú wàhálà àti ìpájú tá a máa bá pàdé nídìí ipa afẹ́ ṣe tọ́lọ̀ yóò jẹ́ ní téèyàn ó lè faradà téèyàn ó lè máa báyé tí ò ní díyàn lọ́nà níbi àtisìn lọ́wọ́ ọ̀bẹ ẹlẹ́dàá wa torí ẹ̀ pẹ̀lú sùúrù nìyẹn fi máa rí gbogbo téèyàn fojú sùn sùúrù ní mú ní jẹ́ni tó ṣe pọ́wọ́ wá tó gbogbo tó wù wá sọ láti ṣíṣe. ó sì jẹ́ nǹkan tó ṣe pé èèyàn máa fi ti gbogbo téèyàn fẹ́ dànù ó sì máa ń bá èèyàn palẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ mọ́ tí ó dà sígbó tí ò ní sí nítòsí èèyàn mọ́ torí ẹ̀ sùúrù ṣíṣe a máa fòòró ẹni láti ṣe gbogbo dáadáa a sì máa pín ní lọ sí ti ká máa hu gbogbo àwọn àwárí ní ìgbà tí sọ̀dá ti ń tiẹ̀ tó máa kóni níjànú léni dènà sí gbogbo àwọn ọ̀wà pálapàla àwọn ọ̀wà burúkú gbogbo ńtọ́lọ̀ wọn bọ̀ fẹ́ torí ẹ̀ ẹ lọ́ọ́ máa dájú ẹ̀yin olùtẹ́tígbọ́ mi ọ̀wọ́n kí ọlọ́run wa ó ń bẹ pẹ̀lú gbogbo ẹni tó bá ṣe sùúrù ọlọ́run máa sọ máa rántí máa torí yóò mú kọ́lọ̀ wọn bọ́ bẹ pẹ̀lú èèyàn áà ah, ìwà tó ka màmá ni torí pé yóò jẹ́ kí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ma máa ṣàkíyèsí èèyàn kó máa dáàbò bò yàn kó máa sọ́yàn ní ààbò àti àti àkíyèsí tọ́tọ̀dọ̀ wa Allahu akbar ẹ̀sẹ̀ tí wọ́n bẹ fáwọn oníṣòro ọ̀pọ̀ buhari ẹnìkan ọmọ bó ti ṣe pọ̀ màláìkà kan ni o ànábì kan ni o àbí ẹ̀dọ́ ọlọ́run kan ọlọ́run ọba nìkan ló mọ bí ẹ̀san tó wọ́n san àwọn oníṣòwò bí ó ti ṣe pọ̀ tó gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ṣe sọ nínú Suratu Zumar ayé ẹlẹ́kẹ̀wá òní innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab níṣẹ́ ni ọlọ́run ọba kan máa ń san àwọn oníṣòwò lẹ́san tiwọn láì jẹ́ pé wọ́n fi ṣèrò sí i yẹnni pé tó bá dídọ́ gbé ní alùpùpù ẹ̀san tọ́lọ́wọ́n ọba tí ó fún àwọn oníṣòro ẹ̀san tó pọ̀ tó bu àyà tó ká màmá tó ṣe pé yọ gbàyè tó pọ̀ ni láyè jẹ́ pé wọ́n ṣèṣirò sí pẹ̀lú bí ó ti ṣe pọ̀ tó yàtọ̀ sí ẹlòmíì tí kìí sọ ń sòrò ọlọ́wọ́n bó fún lẹ́sàn tiẹ̀ ti ṣirò ti ṣirò ni eléyìí ọ̀sà déédéé jẹ́ bẹ́ẹ̀ àfi nítorí àti tọ́ka sí. Si, irú gíga tí ààyè sí sùúrù ń bẹ tọ̀gà kọ́lọ̀ yẹn lè dá wa kọ́ má fi àìní sùúrù kọ́ má fi dà wá ń sẹ́nu. Abu Sa'id al-Khudri radiyallahu anhu ọgbà ìgbà wa kan wà o látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alayhi wa sallam pé ó sọ pé ma yusibu al-muslima min nasabin. ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاقها إلا كفر الله بها من خطاياه وني النبي صلى الله عليه وآله وسلم ونين كونيس مسلمي من نصب لا ري ولا وصب àbí ìdààmú wala hammin wàhálà wala huzunin ìbànújẹ́ wala adan ìnira wala ghammin àbí ìpọ́njú hatta shawkati yushaquha tó fi dórí ẹ̀gún tó bá fi lè gún mọ́mì ní illa kaffara Allahu biha min khataya àfi kí ọlọ́run ọ̀rẹ́ lè dá wa kó tara nǹkan yìí kó fi ṣe ìparẹ́ fún kó fi ṣe ìpẹ̀sẹ̀ fún. eléyìí túmọ̀ sí pé àárẹ̀ ló ṣe mùsùlùmí ni àbí rírẹ̀ lọ́fẹ́ rẹ̀ ìdààmú àbí wàhálà ìbànújẹ́ ìnira tàbí ìpọ́njú tó fi dórí ẹ̀gùn tó bá fi lè gún mùsùlùmí tí mùsùlùmí bá fi lè ṣe sùúrù lórí eléyìí tó sì fi ẹ̀mí rẹ̀ sórí pọ́lọ́wọ́n bá ní ọ̀sán lẹ́sàn rẹ̀ ọlọ́wọ́n bọ́ tara rẹ̀ yóò bá pa àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ eléyìí túmọ̀ sí pé gbogbo àárẹ̀ àti gbogbo nǹkan míì téèyàn fẹ́ nínú tí máa nini lára tí tó bá ṣe mùsùlùmí ńṣe ló ṣe nítorí pé Ọlọ́run bá fẹ́ fi fọ́mọ́ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ eléyìí tó túmọ̀ sí pé táàrẹ̀ bá ṣe ọ́ àbí nǹkan kan nínú tí máa níyàn lára má sì barajẹ́ má sì fẹnu wa rọ́ọ̀fù má sì barajẹ́ má sì sọ̀sọ́kúsọ má sì jẹ́ni tí ó bínú ṣe ní tọ́lọ́run bá kọ pé yóò ṣe ọ́ ṣe sùúrù kó sàmúmára kó fọwọ́nú kó sàfaradà nítorí pé nǹkan yóò sàdédé sí ọ àfi nítorí pé ọlọ́run ọba fẹ́ pèsè rere fún ọ. bákan náà látara àdéhùn yìí àtúrẹ́kọ̀ọ́ mi níbẹ̀ wípé ó yẹ kí ọmọ ènìyàn kó má fi ìnira ńlá méjì kó má fi ṣera rẹ̀ ìnira alákọ̀ọ́kọ́ òun náà lè tó sí ọ ní ìsìn látàrí ipá rẹ̀ sí ọ. látàrí pípọ̀njú débọ̀ ìnira kejì òun náà ni kò pòfo ẹ̀san náà ń bá ń bínú tó ń bára ṣe sùúrù ó di méjì ìbànújẹ́ pé igi rélu ni ọ̀fẹ́ fọ́ni lórí à ń kérora àwọn èèyàn ń pípẹ́ ìbànújẹ́ eléyìí ń kéré kúmá sí ìbànújẹ́ tí ó tún èèyàn wá pàdánù ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa pàtó ọba ti ṣe sùúrù tó ọ̀tà múmára kọ́ ṣàfaradà kó ṣe sùúrù kọ́ ọmọ kọ́lọ́run ọba ló ní yóò ṣe ọ́ kò sí ìbúyẹ sí ọgbọ́n kan téèyàn dá tó lè mú yàn bọ́ lọ́wọ́ kíru gi òun rí lùyàn kò sí àjẹ́ pé ó fojú sí pé ọlọ́run ọba ní ọ̀sán lẹ́sàn rẹ̀ lọ́ọ̀bà fi rẹ̀ sí àmọ́ téèyàn bá ti wá jẹ́ kéèyàn bara jẹ́ èèyàn yọnu sí ní tọ́lọ̀ wọn bá wí èèyàn padà dẹni tó ṣe pé èèyàn pàdánù ẹ̀san ńlá lẹ́yìn ìgbà tí kànjú ńlá sẹ́yìn Abu Hurairah ọlọ́wọ́n bá kú yọnu sí ó ní ìrántí ọlọ́run ìka àti ọlọ́run ọba kó máa bá sọ pé man yuridillahu bihi khayran yusib minhu ẹnikẹ́ni tí olúwa ẹlẹ́dàá wa tó bá ro rere rò tọ́ba ro rere rò láyé yìí báyìí yusuf min yóò mú kí àdánwò ọba àmì pé ọlọ́run ọba ro rere rò ó ro rere ròyàn òun náà ní kí àdánwò ọba yàn láyé bí alimami Bukhari olóògbé ẹgbà wá ìdájọ eléyìí ń tọ́ka sí pé ọlọ́run ọba máa dá àwọn ẹrú wò pẹ̀lú àwọn àmì wà àti àwọn àdánwò nítorí kó lè bá àfi san wá lẹ́sàn-án ni ṣùgbọ́n májàmú téèyàn fi rẹ̀sán gbà látàrí àmì wà àti àdánwò òun náà ni kéèyàn ṣe sùúrù kéèyàn ó sì má ṣe bara jẹ́ kó má fi bínú téèyàn bá ti ṣe sùúrù tó bá bara jẹ́ tó bá bínú òfò tó ṣe ó túmọ̀ sí wípé ìpalẹ̀mọ́ ni fún òfò àìní rẹ̀sán rẹ̀ gbà lọ́dọ̀ ọ̀lọ́ Anas ibn Malik radiyallahu anhu náà sọ pé sami'tu Rasulullahi sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tí ìránṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run kó máa bá ti ń sọ pé inna Allaha qala ọlọ́run ọba sọ pé idha btalaytu abdi bi habibatayhi fa sabara awwattuhu minhuma al-jannah tí mo bá fi lè dán ẹrú mi wò ọlọ́run ní Ànábì sallallahu ọlọ́run sọ pé tí mo bá fi lè dán ẹrú mi kan wò pẹ̀lú pé mo gba ẹyinjú rẹ̀ méjèèjì màá fi àlẹ́jánà màá fi já àárọ̀ rẹ̀ fún Allah eléyìí túmọ̀ sí pé ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa tó bá fi lè dẹ́ ẹnìkan wò nínú àwọn ẹrú rẹ̀ pẹ̀lú pé ó mú un má rojú ríran má ọlọ́wọ́n ọba ṣe láfọ́jú tó ní tọ̀hún bá ṣe sùúrù fọlọ́ tó sì fi ọkàn sọ́dọ̀ rẹ̀ fóun náà ní ọ̀sán lẹ́sàn lórí ní tó dé bọ̀ yìí ìntọ́lọ̀ wọn bó fi jàrọ ẹyin ojú méjèèjì fún òun náà làlùjẹ́nà jẹ́ pé àdánwò dé bọ̀ tọ́ ọ bá ti lè ṣe sùúrù lórí ẹ̀ dáadáa ńlá ńlọ padà fi rí gbà wọ́n wú ẹyin ojú rẹ méjèèjì lẹ́gbẹ̀ẹ́ àlùjẹ́nà èwo lọ ga jù kan lọ à àlùjẹ́nà ga ju gbogbo ẹ̀ lọ ṣùgbọ́n lọ́wọ́ ọba ẹlẹ́dàá kò ní sàdédé fún ọ lálùjẹ́nà látàrí pọ́ gba ẹyin ojú rẹ méjèèjì yẹn àfi tọ́ ọ bá lè ṣe sùúrù tó fọ́ wọ́n tó sì má kọ́lọ̀ ń kọ́lọ̀ náà ni ó san lẹ́sàn lórí ẹ̀ eléyìí ni ó jẹ́ kó rí ẹ̀sán láì gbà. Abu Hurairah radiyallahu anhu ó tún sọ nínú ẹ̀gbà wá mi ó ní ìránṣẹ́ ọlọ́run ìkẹ́ àti ọlọ́ ọlọ́run ọba kó máa bá ó sọ yìí pé wa ma u'tiya ahadan 'ata'an khayran wa awsa'a min as-sabr al-Imam Bukhari àti Muslim àwọn ni wọ́n gbé jáde bí ọlọ́run ọba kò fún ẹrú kan kò fún ní ẹ̀bùn kan rí ọlọ́run ọba kò ta ẹrú kan lọ́rẹ rí tó lóore tó sì gbààyè bíi sùúrù Allah ajẹ́ pé gbogbo owó tó lóní tó o bá ní sùúrù ọlọ́run ò sì sóore fún ẹ gbogbo ọlá tó sọ pé o ní tó o bá ní sùúrù ọlọ́run ọba ò tí ì sóore fún ọ gbogbo òpò gbogbo kàrámà ti ń bẹ pẹ̀lú rẹ tó o ti ní sùúrù ó tí ì rore àti pé sùúrù ní bàbá orí sùúrù ní bàbá dáadáa eléyìí túmọ̀ sí pé gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá ti fún ní sùúrù ọlọ́wọ́n bá ti ṣoore ńlá fún sùúrù ló ga jù nínú gbogbo orí tọ́lọ́wọ́n máa ń ṣe fẹ́ rú ẹnìkan bá wá ní sùúrù àwọn aṣọ yìí pé kí ló ní àwọn aṣọ pé kí ni ò kí ni wọ́n tó ò sùúrù kí ni wọ́n ní Umar ibn rọbụ ya radiyallahu anhu anyị. náà sọ̀rọ̀ ọgbọ́n kan ní ọ̀rọ̀ tó ṣe pé níye lórí púpọ̀ nípa báwo ti fi máa wọn oníwọ̀jọ́dìnà khayra 'ayshina as-sabr ó lè tọ́ dáa jù nínú ìsẹ̀mí wa tá a rí o a àṣàdédé rí ṣe o àfi pẹ̀lú sùúrù. Umar tún sọ wípé afdalu aishin adraknahu bis-sabr walau anna as-sabra kana min ar-rijali lakana karima. ó ní èyí tí ó lọ́lá jù nínú sẹ̀mí ńṣe la rí ṣe pẹ̀lú sùúrù àti pé tó bá yẹ pé èèyàn bá ní sùúrù ni tó bá jẹ́ pé èèyàn bá ní sùúrù ni ọlọ́rẹ̀ ni ìbàjẹ́ tó bá ṣe pé èèyàn bá ní sùúrù ọlọ́rẹ̀ ní ìbàjẹ́ alẹ Ali ibn Abi Talib radiyallahu ẹ àwọn náà sọ yìí pé ala inna as-sabra min al-iman bi manzilati ar-ra's min al-jasad fa idha quti'a ar-ra's بار الجسد ثم رفع صوته فقال الا انه لا ايمان لمن لا صبر له علي بن ابي طالب رضي ní عنه ان اتيت اقوى dájúdájú sùúrù tẹrí yẹn ara àgbàgbọ́ òdodo lọ́wọ́ àti pé àyè tí sùúrù ń bẹ nínú ìgbàgbọ́ òdodo dà gẹ́gẹ́ bí orí ni láàrin èèyàn àyè tí a lè to sùúrù sí nínú ìgbàgbọ́ òdodo ó dà gẹ́gẹ́ bí orí ni èèyàn a sì ti pé bórí bá ń bẹ lára lèèyàn dé èèyàn bórí ti sí lára ya ẹ gbọ́dọ̀ ya fọ́tò abẹ̀mí àwọn yẹn wọ́n sọ kí wọ́n bá ní fọ́tò ńkọ́ kí ni káwọn ṣe àní ẹ gébi orí rẹ̀ dànù tẹ bá ti gébi orí lọ́wọ́ tó wà lára fọ́tò yẹn dànù ẹ ní wàhálà kankan sọ àwọn wà sọ pé báwo làwọn ṣe wá gé orí kùkùté tó bá kù kò ní jọ yẹn ìyẹn ni pé orí gan ni babalára tó bẹ́ẹ̀ náà ni sùúrù rí lára àgbàgbọ́ òdodo ẹni tó lò nígbàgbọ́ òdodo tí ò ní sùúrù ìgbàgbọ́ òdodo rẹ̀ bú lọ́kẹ́ gbede nítorí pé orí òsì lára bó lára fẹ́ lọ Ali ibn Abi Talib wá gbóhùn sókè nígbà tó bọ́rọ̀ débi ó ní ẹsẹ̀ tí ẹ gbọ́ ọ innahu la imana liman la sabra lahu kò tí ẹ sí ìmánì fún gbogbo ẹni tí ó bá ti ní sùúrù kò lè sí ìmánì fún gbogbo ẹni tí ó bá ti ní sùúrù nítorí pé gbogbo nǹkan tí ìmánì tó pè fún gbogbo nǹkan tí ìmánì tó mú wá báwo lèyìn ó sì jẹni tó ṣe pé ń ṣe báwo lèyìn ó sì máa fi hùwà ní ìgbà tí èèyàn bá ti ní sùúrù kò lè ṣeé ṣe kò lè ṣeéṣe kò lè ṣeéṣe náà tọ́ Ali ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ mi ó ní ọ̀sọ́bùrù maqiyatun la takbu ó ní ẹ̀rí sùúrù nǹkan ọ̀gbun ni bí ẹṣin bíi kẹ́tẹ́kẹ́tẹ́ bíi ìbáka bíi ìràkúnmí tó ṣe pé kìí kọsẹ̀ sùúrù nǹkan ọ̀gbun ni tí kìí kọsẹ̀ kò sí bí ìràkúnmí ṣe lè mà rìnrìn tó yóò rìn yẹn à ń bọ̀ sí bọ́ sí ẹṣin táwọn ti sọ kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí ìbáka ṣùgbọ́n ti sùúrù òǹyàtọ̀ nǹkan àgùn ni tó ṣe pé kìí kọsẹ̀ Al-Hasan al-Basri rahimahullah wọn ni as-sabru kanzun min kunuzil jannah la yu'tihi Allahu illa li'abdin karimin 'indahu wọn ni ẹ̀rí sùúrù pẹpẹ ọ̀rọ̀ káyọ nínú àwọn pẹpẹ ọ̀rọ̀ àlìjánná àbí min kunuzil khayr. nínú àwọn pẹpẹ ọ̀rọ̀ orí nínú àwọn pẹpẹ ọ̀rọ̀ orí la yu'tihi Allahu illa li'abdin karimin 'ayna ọlọ́run bá kìí sì fún yàn sùúrù àyàfi kéèyàn jẹ́ irú alákàlẹ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run dákú ṣàánú wa o fi sùúrù fi ṣàwa náà lọ́sọ̀ ṣàwa náà lọ́kàn nínú ẹni tí ó ní sùúrù wọ́n fà sùúrù bá tiwa jẹ́ ìwọ lọ torí ẹ̀ Ibn Barira. ọlọ́run ọba kọ́kẹ́ òun náà sọ pé inna as-sabra 'ala al-muhafazati 'ala as-salawati wa ada'iha fi awqatiha dájúdájú ṣíṣe sùúrù lórí mímójútó àwọn sọ̀làwàtì àti ṣíṣe wọn láwọn àkókò wọn wal-muhafazatu 'ala birri al-walidayn láti tún máa ṣe àmójútó mímá ṣe dáadáa sáwọn òbí wa méjèèjì amrun lazimun mutakarrirun da'imun àwọn nǹkan kan tó jẹ́ ọ̀ràn yìí tó sì jẹ́ nǹkan tó ṣe pé a máa ṣe láṣetúnṣe ní gbogbo ìgbà la yasbiru ala muraqabati amri llahi fihi illa as-siddiqun ẹnìkan ò sí tó ṣe pé yóò ṣe sùúrù lórí mímọ̀ ṣàmójútó àti Ọlọ́run lórí ṣíṣe àwọn nǹkan wọ̀nyí àfàwọn olódodo lọdọọlọ Ọlọ́run dákun kó kà wá kún wọn torí ẹ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam àwọn sọ nípa sùúrù wọn ní ọ̀sọ́bùrù thalathatu anwa oríṣìí mẹ́ta ni sùúrù wọn náà kó owó wò èwo ló ti ní èwo ló tí ì ní tó fi gbìyànjú àti sapásasẹ̀ láti rí i pé wàá ní alákòókò ọ̀sọ́bùrù nàlọ́ ọ̀hà ká ṣe sùúrù lórí àti tẹ̀lé tọ́lọ̀ ká sùúrù lórí àti tẹ̀lé tọ́lọ̀ ẹ̀yin rí i pé ńgbà tá à ń sọ̀rọ̀ tawhid ká sọ ọlọ́run nínú ìjọsìn èèyàn mélòó ló lè dúró tì í ebi ọ̀gọ̀rọ̀ gbọ́ wọ́n sínú ni ọ̀pọ̀lọpọ̀ wọ́n sọ pàkọ́ wọ́n sọ ìjìká pé rárá àwọn kọ́ àwọn ìyàwó ìtàwọn ti ṣeun àwọn rí pé kò rọrùn àwọn rí pé kò rọrùn torí pé àwọn ní àwọn àgbọmọ kan tí ò ṣe má mú lójoojúmọ́ wọ́n sì ní káwọn ọmọ pọpọ ní káwọn tó mu pẹ̀lú tòhídì tòhídì tẹ̀ ń ṣe ń pariwo yìí àgbọmọ yóò ní í ṣe máa mu torí rẹ̀ àwọn ò lè tẹ̀lé tọlọ́run nípa mọ́sẹ̀bọ̀ bẹ́ẹ̀ náà ni sọ̀làwá bẹ́ẹ̀ náà wọ àwọn mọ́sálásí wa gbogbo ní gbogbo àwọn àlọ́ káàró òjìire wa yìí báwo làwọn mọ́sálásí ti ń ṣe ń kúnná ládùúgbò yín nílùú àtìlétò yín abayín ládùúgbò yín àti nínú ilé yín báwo lẹ ṣe máa pọ̀ níbi kásínà àwọn èèyàn tàbí ti sá fún mọ́sálásí níbi kásínà àfi nítorí pé wọn ò ní sùúrù wọn ò ní sùúrù síbẹ̀ nìkan yanu pàkàwọ́ ní àti sọ́tà tí wọ́n mọ́sálásí ọlọ́run ra mọ́tò fún wa àti sọ́tà tí ń sin lọ ọlọ́run kọ́lé fún wa yàrá fẹ́ wọn mọ kí la fẹ́ pàmò subhanallah téèyàn bá ṣe sùúrù kò ní lè tẹ̀lé tọ́lọ́ ẹlẹ́kejì wọ́n pè ní sọ́bùrù nàlẹ́ màfíà ká ṣe sùúrù láti jìnnà sí sísẹ́ lọ nísìnyí báyìí ti ṣe bàjẹ́ tó dàrú tó bẹ́ẹ̀ yẹn bá wọ̀ tún ẹ rí obìnrin tí ń rìn hòhò bẹ́ẹ̀ bá wò sí ẹ rí tí ń rìn hòhò bẹ́ẹ̀ bá wo wájú tẹ wẹ̀yìn àwọn náà lẹ́ẹ̀ máa rí wọ́n ń pè fún alábàárà eléyìí tó ṣe pé bóyá ó ní àwọn ń lò fún ìranù àti ìrégbè àtàgbèrè zina ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin látàrí tí wọ́n rí yìí wọn ò lè kóra ró wọn ò lè ṣe sùúrù láti jìnnà sí zina yìí ọ̀pọ̀lọpọ̀ di pé wọ́n fa agbọn ọlọ́run ọba ya wọ́n ń ṣe zina ní lójú méjèèjì àwọn ti fojú lóúnjẹ fojú lóúnjẹ débi pé ojú sọ pé ètò ń ti jẹ tó ẹjẹ kábẹ́ náà dáhùn sí wọn lè ṣe sùúrù lórí ntọ́lọ́wọ́n ọba sì léwọ̀ ìdí nu sẹ́fìrí pé bàjẹ́ pọ̀ láyè ọ̀pọ̀ àìmọye èèyàn náà lọ́mọ ìpè ká ṣe gbájú ẹ̀ kájàmbá ọmọlàkejì haram ni kò wá nílé ṣe sùúrù láti wá owó tọ́tọ́ nítorí pé ó rí i pé àtìrí ti haram yẹn ọrùn lọ́rùn oríṣi kẹta ni wọ́n pè ní sabrun ala al ká ṣe sùúrù lórí àdánwò ká ṣe sùúrù lórí àdánwò torí ẹ̀ ni wọ́n ti sọ pé sùúrù gan-an ni gbogbo sẹ̀mí ni wọ́n sì sọ pé as-sabru nisful sùúrù gan-an ni ìdajì ìgbàgbọ́ òdodo. jẹ́sàkùnmọ̀lá ọ̀kẹ́rẹ̀ abẹ́ alásùbáhánà wa ta'ala kí ó bá wa san ilé san olórí ní ayé àti ní àlùkìyàmà jẹ́sàkùnmọ̀lá ọ̀kẹ́rẹ̀ àwa tí à ń gbọ́ náà ẹ ká gbìyànjú láti rí kí a lo àwọn kan tí à ń gbọ́ yìí ká wọn lò kó lè bàa jẹ́ àǹfààní fún wa ní ayé àti ní àlùkìyàmà gẹ́gẹ́ bí ètò wa àdáàkù dúníyà dín àwọn ẹ̀kọ́ lélẹ́yìí tí a lè fi ṣègbésí ayé eléyìí tí ó rọrùn kí a lè bàa pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́ tó bá tún di ní ọjọ́ mẹ́jọ bákan náà a tún tẹ̀síwájú níbi tí wọ́n bá bọ́rọ̀ náà dé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. gẹ́gẹ́ bí ẹ ṣe.